الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال المصنف حفظه الله الشرح الفعل لين على أوانتيات كاسواجه الكذب من صفات المنافقين التي حذر منها الرسول صلى الله عليه وسلم مما قرأ كسنور المؤمنين inú ròyìn mànáfíkì lànà bí pé o ló fi jẹ́ òkè wa lọ pé kájínà sí rọ́wọ́. وكان من أبغض الأخلاق إليه صلى الله عليه وسلم إنه àwọn ìwà tí Ànábì bínú sí tí قروا وأخبر عنه أنه يجر صاحبه إلى المعاصي التي تورده النار kọ́dà ní ọ̀tá nẹ́bí sọ́lọ̀ bá wà ní ọ̀sẹ̀lẹ̀ mọ̀ tó wí fún wa ni pé lẹ́yìn ọ̀bá rọra tọ́ba fún dùn rọ ìrọ̀ máa mú ẹsẹ̀ rọrùn fún yẹn nígbà bá ti mọ tó wọn ò wù pé a ọba délẹ̀ tán á sì yí báyìí lẹ́yìn bá ti kún dún ẹsẹ̀ tó rì sínú ẹsẹ̀ níbo ní lọ ń nù nání o lọ́mọ sí wa lọ́mọ náà o. وأنه إن استمر على عادة الكذب فإنه يكتب عند الله كذابا ara àdánwò tí ó bá ẹni tí ò fi rọ́ọ̀lẹ́ bọ̀rọ̀ tí ó tètè tírénì ààrẹ gá à ah, bójúlẹ̀ òkọ́ jẹ́ bó ti rí náà láwì ẹ̀dàkùn jẹ̀mọ́ ẹ̀já sànú àwọn ọmọ wa bẹ́ẹ̀ lómi bá ti digi gbígbẹ́ ẹlòmíì ò lè pa irọ́ tì máa fi bọ́ọ̀lù bá sànú ẹ̀ ó ti mára mo ti ní àwọn irọ́ tí ò nẹ́sẹ̀sìrì jẹ́ ẹlòmíì ọmọ pa irọ́ tí ò ní èdè pé wọn mọ ní nǹkan bọ bá pa bó o sì parọ́ nǹkan sẹ́nìkan tí ó fi yàtí ọ àmọ́ ti mára kí la bá dé di wọn máa fi wá jẹ́rìí ń dáàmà pé kò sójú wa wọn bẹ́ẹ̀ ni àkọ́dà ń jọ̀hún báyìí ọba ti ṣẹ́jú sí báyìí pé ẹgbẹ́ alájí ẹbí ń ní ìta àjọ lọ olóòsì yọba tún kẹ̀kẹ́ kò sójú kò mọ nǹkan kan pẹ̀ kí lọ fẹ́ gbà mí yọ àmọ́ àdáwò ni bọ́ba ti máa yàn láà òun náà mo fi ní ẹjẹ́ àṣàánú àwọn ọmọ kéékèèké ẹjẹ́ àfi òdodo kọ́ wọn láti kéékèèké bọ́ bá ti mọ́ wọn láàdàgbà àwọn náà find it difficult láti parọ́ torí bí wọn bá máyàn la àwọn tí jẹ́ rìsọ́ọ̀tì rẹ̀ ní àfáǹkà yìí o yuktabu inda Allahi kàzàbà ọkọ ọkọ ẹlòmíì lọ́dọ̀ Ọlọ́run rẹkọọdù rẹ ọwọ akọ síbẹ̀ gbàgbẹdà pé lamẹyìn ọmọ lamẹyìn kàzàbà òkú èèyàn ni lọ́mọdé á ní rẹ́kọ́dù bú lọ́dọ̀ lọ́wọ́. ثم أخبر بعقوبة بعقوبة الذي ينشر الكذب بين الناس وما يعذبه وما يعذب به إلى يوم القيامة ẹ̀rínú tí a tó kà nínú báàbù yìí nábì wa tún sọ fún wa pé tẹni tí wọ́n ń fọ́n irọ́ kí gbogbo ayé jẹ́ tó burú o. Bangladesh ta kàlá náà máa fi rin bọ́ mú máa fi rin bọ́ lẹ́nu máa fi rin bọ́ lójú máa jáde ní papọ̀ rẹ̀ ògbẹ́ ẹni tó ṣe pé bọ́ba ti di èwo látọ̀ gbé láyé tí ó jẹ́rọ́ ó léwu ó léwu mùsùlùmí dàpọ̀ dènà sí rọ́ o mùsùlùmí dènà sí ní máa fọ́n irọ́ kí ara eléyìí náà tó súnmọ́ bí wọn bá parọ́ má máa spread irọ́ má máa ṣí àárọ̀ torí ànábì ni ẹni tó yẹ pé ní ń fọn irọ́ kí gbogbo àgbáyé ìwọ náà ń tọ́ bá rí ní mẹ́sẹ́ẹ̀jì bó ṣe lórí whatsapp rẹ tó mọ̀ pé irọ́ má ṣí ààrẹ o ẹ̀ṣẹ̀ ní fún wọn náà o ẹ̀ṣẹ̀ ní fẹ́ni tí ń parọ́ ẹ̀ṣẹ̀ ní fẹ́ni tí ń ṣí àti ń spread irọ́ alfawa àwọn àǹfààní tá a rí mú nìyí àlùkùlà alákọ̀ọ́kọ́ àtàríhìbù min al-kadhib wa annahu min khisali al-munafiqin rí náǹfààní tá a ṣe nínú tá a kà yìí ni pé a kásá o kábẹ́ẹ̀rù rọ́ pípa o torí pé nínú ìròyìn kání nínú ìròyìn àmàlàfíkì ni o. الثانية أنه يجر إلى الفجور أي المعاصي bẹ́ẹ̀ bá kọ́ lọ rọ ẹ̀sẹ̀ máa rọ̀ lọ́rùn ni irọ́ máa wọ́yàn lọ bí kíní lọ bí ẹ̀sẹ̀. torí tí ó kì í láyà náà ni pé bí wọ́n bá tẹ káwa mẹ́bẹ́ awì báyìí. bẹ́ẹ̀ bá ti wá mọ̀ irun tó sì ti jẹ́ ọmọ òun la ẹ̀sẹ̀ ó fúyẹ́ lójú ẹ̀ o. ẹ̀sẹ̀ àmọ́ta awì ti wà ńlẹ̀ ìyẹn wulẹ̀ máa bẹ̀rù gbọ̀n ní wù ẹ̀sẹ̀ kò ní wù àpò kìsì irọ́ máa fáyàn lọ bíi ìmọ̀ akọjá àlà ọlọ́run ìmọ̀ àjẹlẹ́sẹ̀ ìmọ̀ àjọ òpòkì. أنه من أسباب دخول النار ويجب الحذر منه ẹlòmíì ohun tí ó mú ẹlòmíì wọná ìrọ̀ iná jẹ́ kan pàtàkì ń bẹ̀ o ìrọ̀ ń bẹ̀ nínú tó lè mú yàn wọná o. الرابعة شدة عذاب من ينشر الكذب بين الناس ẹ̀rí bí ẹni tí ń fọn irọ́ kí láàrin àwọn èèyàn ìgbélé ojú tọ̀hún irọ́ sí gbogbo ayé fake news hmm, ara àdánwò tó báyé nísìnyí nǹkan kan ṣẹlẹ̀ ní bẹ́yà ní Ghana lọ́dún mẹ́rin márùn-ún sẹ́yìn wọ́n bá gbọ́ pé iná kan jó níbì kan ní ibì kan Nàìjíríà yóò wá máa gbé àwòrán jẹ́yìn pé ẹ wo bí iná bí iná ti gbá àwọn èèyàn ìyá ìbáfẹ́ kí wọ́n kàn mọ̀ ni ẹ̀ṣẹ̀ ni o gbogbo ìran fake news tó ń spread tó ń ṣí àyè lọ́jàwọ́ ń bẹ̀ olúwọ̀fẹ́ bẹ́ẹ̀ o gbogbo ẹni tí ń farọ́ọ̀kì ìlú tí ń farọ́ọ̀kì ayé ìyá rẹ̀ pọ̀ lọ́dọ̀ òun ta kéwìn hadith lánàá lọ́mọ́sá sọ wá ń bí ìyá o. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم